ẹ̀yọ́ hmm. uh-uh. hello. ẹ̀yọ́ Ah, ẹ̀gbọ́n ìgbọ̀n. Tó yẹ. Too many màá tiẹ̀ wọ́n wò wa wọ́n ní adúpẹ́ fún Ọlọ́run. Wọ́n ní ọlọ́run o ọlọ́run o. ẹni olùwà jọ̀wọ́ máa mú ìdí olúwa olúwa jọ̀wọ́ dákun mùsílíù ìwọ ṣá làwa ó máa bẹ̀ lójoojúmọ́ ìwọ ṣá làwa ó máa bẹ̀ lójoojúmọ́ ń tọ́ lóun fẹ́ gbà lọ́wọ́ wa. kò sí ń tọ́ lóun fẹ́ gbà lọ́wọ́ wa. ó ní ilà ń ṣọkẹ́rì tù mí. kí ni mo fẹ́ fi ìjẹ́ níyà yín ṣe. tẹ́ ẹ bá ti lè máa dúpẹ́ fẹ́mi ọlọ́run. abáyédúpẹ́ níwájú ọlọ́run. abáyédúpẹ́ o. ẹ̀yin o. ẹ̀yin kọ́ o. ìyá tẹ tara rẹ̀ jáde ni o. bisimilayi kan kúlú wà lẹ́ẹ̀kan fún ìyá wa tí wọ́n ti lọ. ìyá wa sí iná kan láyà bẹ̀bí bisimilayi amánirọ̀ yìí olúwa láwàd aláwù sámàdù lámì yẹdi wà lámì yúlad wà lámì yakunla òkú fani àmì. wọlá títóbi rẹ̀. ẹ ẹ sorúkọ jẹ́. ẹ ẹ sorúkọ jẹ́. gbogbo ẹni tí wọ́n bá ti pè ní mùsùlùmí. gbogbo ẹni tí wọ́n bá ti pè ní mùsùlùmí. àwọn ayé wa ṣe rere. ẹni tó wáyé tó wá ṣe rere ni wọ́lá pé ẹ̀ sorúkọ jẹ́ gbogbo ẹ̀yin fún bọ́ọ̀lù àwa yìí ọlọ́run yóò jẹ́ ẹ ṣoríire yóò ṣàgbéga yín ẹnu wa gba láti ṣàdúrà fún yín. ẹnu wa gba láti ṣàdúrà fún yín. nígbà tí president ti tí ayé máa ń ṣe tó yìí máa ń ṣe sport. nígbà tí president wọ́n sì máa ń ṣe sport. president wa yìí. president wa yìí. àwa la máa ń bá wọn ó sì ní ẹ̀sọ́lọ̀ lẹ́sà ìjọba. àwọn bàbá ní ń bá wọn ó sì fúbọ̀ ní ẹ̀sà ìsọ̀lọ̀ ńgbà náà. bí wọn bá rí Táíwò Táíwò. bí wọn bá rí Táíwò Táíwò. ẹ bèrè lọ́wọ́ rẹ̀ ẹ béèrè lọ́wọ́. ẹ béèrè lọ́wọ́ rẹ̀. ọba tó ní látìgbà náà lẹ ti ń ṣe. látìgbà náà lẹ ti ń ṣe lẹ ti ń kópa dáadáa lórí ẹ̀. ẹ̀yin náà yìí ẹ̀yin ẹ̀yin fúbọ́là wa yìí náà ẹ̀yin náà ẹ máa da ọlọ́run yóò gbé yín ga president fún ara wọn Chelsea ni wọ́n ẹ gbọ́dọ̀ ń tóbi president wa yìí Chelsea ni wọ́n. kódà mo rántí gbọ̀ngàn yìí wọ́n lọ gbá fáínà kan lóyìnbó. ìgbà tí wọ́n lọ gbá fáínà kan lóyìnbó. àwọn pẹ̀lú olùdásílẹ̀ Chelsea wọ́n jọ ya fọ́tò. àwọn pẹ̀lú olùdásílẹ̀ Chelsea ńgbà náà wọ́n jọ ya fọ́tò lọ́hùn-ún. ọlọ́run jẹ́ kẹ́yìn náà. ọlọ́run jẹ́ iná òun gan-an ọlọ́run kó bá afàyín náà sókè ọlọ́run jẹ́ ẹ̀ṣorí ire ah, ká máa gbá bọ́ọ̀lù ká bá ti ń gbá bọ́ọ̀lù ká máa gbá bọ́ọ̀lù ká máa gbá bọ́ọ̀lù kì í ṣe bídíà kì í ṣe bídíà kì í ṣàdádálẹ̀ tó bá jẹ́ bídíà ni tó bá pàdádálẹ̀ ni àwọn sáúdí náà ò ní máa àwọn sáúdí wọn ò ní máa gbá bọ́ọ̀lù ọlọ́run jẹ́ kẹ́yìn náà ṣe ọlọ́run jẹ́ ẹ̀ṣorí ire ọlọ́run jẹ́ kókìkìtì yín náà máa ga ọba tó ní kẹ́ ẹ mọ pàtàkì àwọn tó ti ga ọlọ́run bá gbẹ́yìn náà ga bí ti president ṣe ga bí president ti wà lókè tá ń gbọ́ káàkiri gbogbo ayé wọ́n máa gbòòrò sí yín náà dáadáa ọlá àṣẹ ọlọ́run. àwa fi ti àṣẹ. àṣẹ. ẹ̀rẹ́ tún ti ṣoríire. ẹ ti ṣoríire. ẹ ṣe mọdirétọ̀ lẹ́gbẹ̀ẹ́. ọ̀gá yín. ọ̀gá yín. àwọn tuntun wá di president gbogbo onímọ̀tò lówó. ọ̀gá yín tuntun wá di president gbogbo onímọ̀tò lówó nàìjíríà ẹ tún wá mú fọ́tò Kaaba. ẹ tún wá lọ mú fọ́tò Kaaba. ohun tí àwọn òde fi ń ṣeré ni. ohun ààyè yìí bàbá president wọn kì í fààyè yìí ṣeré. wọn fi Kaaba ṣeré. wọn kì í fi Kaaba ṣeré. Ọlọ́run jẹ gbogbo yín lára. Ọlọ́run jẹ iná ìlà àbáríkà. gbogbo ẹni tó ṣe àmì sọ̀rọ̀ yín. gbogbo ẹni tó ṣe àmì yín. Ọlọ́run ṣe àmì yín ọmọ tí náà yóò ṣoríire. nígbà tí inú tí wọ́n ti dùn sẹ́ni tó dà. èyí inú tí wọ́n náà dùn sẹ́ni tó ń ṣoríire. ó dùn sáwọn ọmọ ọlọ́mọ. ó dùn sáwọn ọmọ ọlọ́mọ. ẹni pé mo rántí bí ọdún kan sí méjì. bí ọdún kan méjì sẹ́yìn. inú àwọn táyé kọ́yìn president. inú àwọn táyé kọ́yìn president. òun ló gba best student gbogbo Amẹ́ríkà. òun ló gba best student gbogbo Amẹ́ríkà. gbogbo olú Amẹ́ríkà. abayin dúpẹ́ o. àwọn chairman wa ní Ogun State. abayin náà dúpẹ́. olóríire ń bọ́ olóríire. olóríire ó wá ń tò pẹ̀lú olóríire wádùá là á ṣe fún yín. ọlọ́run tọ́ fún àlọ́dọ̀ wa. adéwálé àlọ́dọ̀ wa fún mi. ọlọ́run ní èní ẹ̀. èní rẹ. yóò máa dájú àlọ́. wálá ni àìrà tó ẹ̀rù lákàmínà lè mú ra. jẹ́ ń sọ fún ẹ o. èní ẹ ti dájú rẹ ti da àjàná lọ. ọ̀la inú yóò wá dájú èmi lọ. ọ̀la rẹ yóò dájú èmi lọ. irú ẹ̀ látọ̀rọ̀ fún pẹ́sidẹ̀ntì wa. fún ṣàmánù wa. gbogbo ẹ̀ fúbọ́là wa. ọ̀la yóò dájú èmi lọ. àti gbogbo àtàwà lórí ìdúró. bisimilayi rahmani rahim wàdùwà wàlẹ́ ilé sàṣàjà. wọ́n wà lọ́kà ọba ọmọkọ́lá. wàlá sọ́fà yóò ti kà rọ́bù kà bàtà nídọ́. àdàbí ẹ̀yìn kà yẹ ti mọ̀ fà á wá. ووجدك ضالا فهدى ووجدك عينا فأغنى فمن يتيم فلا تكفر ومن سعيد فلا تنهر ومن بنعمة ربك فهدي gbogbo apáta la mọ iná àtẹná bó ti kéré lójú mọ ó tóbi púpọ̀ ó kàǹkà ó sì lálùbáríkà nú. ọlọ́run ní iná ṣáàní àkà wúwa rẹ̀. mo bá ń tọ́sọ yí pé olú ọmọ báwọn tiẹ̀ ti rí gbogbo wọn yóò padà dọ̀bálẹ̀ gbẹ̀yìn ni. gbogbo wọn ló padà tẹ̀ mọ́lẹ̀. iná ṣáàní àkà wúwa rẹ̀